agbára orúkọ ọlọ́run ta fi ń dọlọ́rọ̀ ta fi ń yanjú gbogbo nǹkan ta fi ń dolówó kódà kéègùn wà lórí èèyàn gan ni ẹnìkan ló ń sàfẹ́ nìkan àwọn kan ló gba ògo ẹ̀ wá gba ògo ẹ̀ padà báyìí o ọmọ máa fi ń rinlẹ̀ fún anybody aya alukuriyani orúkọ ọlọ́run ó lágbára ju gbogbo nǹkan lọ súrọ́tù lìfàtíà ló fẹ́ ṣe súrọ́tù lìfàtíà tó bá gbé látò bísímìláì débi tó parí sí ó jẹ́ seven verse so wàá kọ́ ṣe súrọ́tùlì fatia mọ́kànlá kó tó bẹ̀rẹ̀ àdúrà ìbẹ̀rẹ̀ lọ́jọ́ sunday wàá ṣe súrọ́tùlì fatia mọ́kànlá níbẹ̀rẹ̀ wọ́n wá bọ́ sórí súrọ́tùlì fatia lọ́ ṣe bisimilayi ramoni rahim wàá wá ṣe ayatollah kùrìsíyù wàá ṣe thirty three wàá wá ṣe yafata one thousand bí wàá ṣe máa fi sí àwọn fáàsì yẹn nìyẹn tó bá ti parí fáàsì yẹn tó ń fi yafata àti ayatollah kùrìsíyù thirty three sí tó bá ti parí ẹ̀ bẹ́ẹ̀ wàá wá tún wá ṣe súrọ́tùlì fatia wàá tún ṣe eleven wà tún dà níyàn nǹkan tó bá fẹ́ bí wàá ṣe máa ṣe lẹ́fìrìdè ni tó bá bẹ̀rẹ̀ ní sunday wàá parí ẹ̀ ní sátọ̀dé wàá wá ṣe sàárà ẹ̀ ó dẹ̀ lè máa fi nǹkan ṣe sàárà lẹ́fìrìdè kó tún ṣe wòlímọ̀ ẹ̀ lọ́jọ́ tó bá parí ẹ̀ kò sí nǹkan tó bá òkò máa fà wọ́n ń dàyàn láàmú ni wọ́n ń ṣe gbá ni ọ̀nà ẹ̀ á ṣí mọ́típù ni bó o fẹ́ ọ̀nlọ́ọ̀kì ègún àtàsàsí àtàìríjẹ tí wọ́n kó báyìí o fẹ́ ọ̀nlọ́ọ̀kì ẹ̀ pẹ̀lú ayatollah kùrìsíyù fatia máa wá ṣí kí ni fatia àti yafata o máa gbé oore wá ẹni tí ò nífẹ̀ẹ́ tẹ́lẹ̀ yóò nífẹ̀ẹ́ onídìí pé kí ni orúkọ ọlọ́run ó tẹ̀sùn nǹkan táwa ń lò tó jẹ́ tested confam ni ó ti yẹ ẹ́ ń sìn yáfà tá àyẹn jẹ́ kó jẹ́ one thousand one hundred and eleven jẹ́jẹ́ kí eh, ayatul kùrìsìrì yẹn jẹ́ kó jẹ́ thirty three ní six verse so ó dẹ̀ ti ká eh, suratul fatia ó ti ká mọ́kànlá níbẹ̀rẹ̀ kó tó wọnú suratul fatia kó wá ka verse kan òun fi kùrìsìrì thirty three àti yáfà tá one thousand one hundred and eleven sí títí títí tó fi parẹ́ ìdígérì wàhálà dọ́ọ̀lì wàá ṣe wàá tó wàá ṣe súrọ́tù lè fàtíà mi ẹ̀lẹ́mù fẹ̀lẹ́mù sí wájú fẹ̀lẹ́mù sí ní ìparí ó dẹ̀ dàníyàn ó ṣe sàrà gbogbo ẹni tẹ́ ń gbádùn ètò wa fi fídíò ìránṣẹ́ kò dẹ̀ fi. tọ́tù bọ́lápẹ́ sẹ́kàǹtì àwọn ọmọ aláìní a ní di ájì àti umrah organization wa fitawa lọ́ọ̀rẹ́ aláwọn èèyàn tá a máa fún tó máa gé sáré ọkọ̀jà àríyá yín iná lè zátàlì láì jẹ̀mí àgbogbo agbára ọlọ́run bá lónìí àkáǹtì nọ́mbà ní fáwọn aláìní àti fáwọn opó fún lọ síwájú ẹ̀sìn zero one two three two one four two five four àkáǹtì nọ́mbà fáwọn aláìní zero one two three 214254 Wena Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization Masalam Waila Likoi